ètò bàbá ètò láṣìwà pẹ̀lú ọláyíbíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ wo bẹ́ẹ̀ ṣe máa gbádùn wa lọ́sọ̀ọ̀sẹ̀ rẹ yẹn fáwọn tó ṣẹ̀ṣẹ̀ rẹ wá fúngbà àkọ́kọ́ Orísun tẹlifíṣàn láti ń dábìí ẹ̀dùn tá à ń rọ́ bí ewo ṣé ẹ rí àlejò tòní ajínrere ni wọn olórin ẹ̀mí eh, Joseph Oyeniyi Ọbaayọ̀ JP ní àlejò mi ọmọ ọdẹ òmu ni wọn o Mm, bí àbúrò bàbá Gbẹ́ngà Adébóyè gan ni wọn àbí tá a bá tò dáadáa ẹ tán tá a bá tò dáadáa ìlú wa tí ẹ máa ń tan mọ́ra wọn ẹ máa ń tan mọ́ra wọn kágbẹ́ mọ̀mọ́ kan ló kú bí yín ẹ̀yin ọ̀kan jáde. <laughs> à ń bá nǹkan kan bọ̀ yàtọ̀ láàrin olórin ẹ̀mí àti olórin ara kó tó di pé a padà wá sọ́dọ̀ yín gangan kí ni àmì ìdánimọ̀ tẹ́yàn lè fi sọ pé olórin ẹ̀mí rè olórin ara rè. Hmm, ok hmm. àmì ìdánimọ̀ tá a fi lè mọ olórin ẹ̀mí àti olórin ara àkọ́kọ́ ńbẹ̀ lélẹ̀ ìmísí wọn ìgbékalẹ̀ wọn máa yàtọ̀ ti olórin ẹ̀mí ẹ̀yin náà máa gbọ́ ẹ máa máa wo gbogbo ìmísí yẹn pé ah, eléyìí látòkè tó bá ń sọ̀rọ̀ jáde nínú orin yẹn ẹ máa máa gbọ́ ọ̀rọ̀ yẹn bí ẹni pé ọ̀rọ̀ tẹ́ ò gbọ́ rí ó dẹ̀ máa máa wọ̀ ọ̀yàn lára ìyẹn fún olórin ẹ̀mí ìyẹn fún olórin ẹ̀mí hmm. so kò dẹ̀ sí bí olórin ẹ̀mí ṣe máa kọrin tẹ́ ẹ máa gbàgbé orin ẹ̀ ẹ ò ní gbàgbé mẹ́sẹ̀gì tó wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣùgbọ́n olórin ara àwọn náà ẹ lè wọ́n lè kọ́ ẹ má da nǹkan pọ̀ mọ́ nǹkan o kí ni àmì ìdánimọ̀ tá a fi mọ̀ pé olórin ẹ̀mí rè olórin ìrere rè. òkè òkè ẹ ṣe fún ìpè wá lẹ́yìn ṣe rí tíyẹn bá ń kọ orin ẹ̀mí gẹ́gẹ́ mo ṣe eh, ṣàlàyé síwájú èèyàn máa kọ́ ó máa gba ìmísí láti òkè wá ẹ máa rí pé ìyẹn fún olórin ẹ̀mí ṣùgbọ́n tó bá jẹ́ orin ìrere èèyàn gba ìmísí láti òkè wá. ìmísí náà látòkè wá máa ń wà nínú orin ìyìn rere ṣùgbọ́n kò ní kò ní dàbí ẹni pé báyà ibi tí wọ́n ti ń ṣe ẹyẹ́gun sọ pé táwọn ń kọ orin ẹ̀mí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó tètè máa ń ṣẹlẹ̀ torí pé à ń lò láti fi connect ènìyàn pẹ̀lú ọlọ́run níbi tí ènìyàn àtọlọ́run bá dẹ̀ ti pàdé iṣẹ́ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀. Hmm. so tá a bá ń sọ̀rọ̀ nípa orin ìyìn rere nínú orin ìyìn a lè rí orin ìyìn inú ẹ̀. Hmm. so ìgbà míì ìdẹ́lélẹ̀ èèyàn lè kọ orin ìyìn kó má ní tí ò bá ní ìmísí nípa tẹ̀mí gẹ́gẹ́ bí ìdàkejì yẹn èèyàn kàn lè kọ́ kó dàbí pé èèyàn ṣe eré ìdárayá nígbà míì tí ò ní ní kò ní ní nǹkan kan kò ní ní ipa kì í ṣe gbogbo orin ìrere náà ni kì í ní ipa kì í dẹ̀ ṣe gbogbo orin ìrere ló máa ń ní ipa kì í ṣe gbogbo orin ìrere ni kì í ní ipa kì í sì ṣe gbogbo orin ìrere ló máa ní ipa ẹ já wo àwọn orin ìrere wo ni kì í ní ipa àwọn wo ni ní ipa. Hmm, eléyìí tí kì í ní ipa ni nígbà tá a bá ti ń kọ orin ìrere yẹn tí a bá ti lose wọn pé kí nìkan ní focus àfojúsùn wa tá a bá ti gbé kúrò lọ́dọ̀ Ọlọ́run tá a bá ti focus lórí ènìyàn so orin ìrere yẹn kò ní nípa mọ́ bóyá mò ń kọrin sìn láti tẹ́ ènìyàn lọ́rùn hmm. mo lè ń pera mi ní olórin ìrere bóyá base àwọn eh, bóyá àwọn tó wà ní ibi tí mo ti ń kọrin yẹn bóyá ìfẹ́ inú wọn mo fẹ́ mú iṣẹ́ so mo irú yẹn mo lè kọ́ tínú wọn máa dùn ṣùgbọ́n tó bá yá kò ní nípa wọn kàn ní mo ṣèfẹ́ àwọn ni bóyá mo kọ́ nítorí owó Mm. ṣùgbọ́n eléyìí tó ní ipa ni eléyìí tí mo kọ tó jẹ́ pé mo yin ọlọ́run níbẹ̀ mi ò wo circumstances àwọn tó wà ń bẹ̀ mi ò wo interest wọn mo kàn kọ orin yẹn bí ọlọ́run ṣe fi rán mi ìyẹn máa ní ipa torí mò ń bọ̀wọ̀ fún ẹni tó pè wá. kì í ṣe ẹni tí ẹ wá bá mm. ó túmọ̀ sí pé ẹni tí ó rán ni níṣẹ́ là bẹ̀rù ẹnì kàn ń bẹ̀rù ẹni àjẹṣẹ́ fún ah! ẹ mọ̀ ajá ajé ó tán síbẹ̀ ká padà sọ́dọ̀ yín gangan gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwo ti yín gangan di mélòó pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àwo mi di mẹ́ta báyìí. mẹ́ta tantan ṣé ẹdún ìgbà tẹ́ lọ Jerusalem jò ní ṣé ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn yín lọ́hùn. ẹ mọ kódà ìgbà tí mo débẹ̀ gan tọ́lọ́run ṣe ẹnìkan lọ dá mi mọ̀ náà àwọn tó jẹ́ bíi leader wa bẹ̀ yẹn fa ibẹ̀ ni mo ti ta iṣẹ́ mi jù. ẹ taṣẹ́ lọ́hùn náà. o lágbára èmi kàn kó copies dání pé kí n pín fún àwọn èèyàn bàbá yẹn bá ní ah, ojú yìí àwọn dá mọ́ mo ní àwọn ah. á ọ̀rẹ́ brọ́dà mi lówó ṣàwọlé lọ́rọ̀ kan kì í sì ṣe náírà lẹ́ta dọ́là lẹ́ta ah, ọba ayọ̀ ọba ayọ̀ ẹ tún gbà mí sílẹ̀ kan sí. <laughs> awo di mẹ́ta báyìí owó ni gbígbóná tó ń gbóná fẹlifẹli inú ẹ̀. eléyìí tó ń gbóná ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ọlọ́run ara. ẹjẹ àgbọ̀ ẹjẹ ẹjẹ ẹjẹ ń gbọ́ nílé. ọlọ́run ara rẹ o àràbà ribiti àṣeyìí tó wulẹ̀ lè dùn márè tó bá wọ ọlọ́run mi ó lè fakọ òkúta sílẹ̀ kó wá fẹ́ yí tútù pa èkùrọ́ hmm. ẹ̀yìn òdẹ ní fọ́ àdìtú ńlá ni a ní ọlọ́run ara rẹ o arabaribiti arabaribiti pẹ́ńpẹ́rípẹ́ arabaribiti pẹ́ńpẹ́rípẹ́ ó ti gbéṣe rẹ̀ dé láyé mi o arabaribiti ọlọ́run ara tó ṣe ńlá bàbá mi ò kú iṣẹ́ o àràbàrí mi ni a tún yín lẹ̀ fi ogbó yòókù di <laughs> orí ìtàgé lọ́hùn ẹ já wá wo ah, ó tó bí ọdún mélòó tẹ́ ẹ lẹ́yìn tí ń kọrin. Ah, ó ti pẹ́ díẹ̀ orin yẹn láti ìgbà tá a ti wà ní kékeré la ti ń kọrin. ó sì jẹ́ pé àwo mẹ́ta ó láti jẹ́ pé nǹkan ò lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kí làwọn nǹkan ìrírí tẹ́ ẹ lè sọ ní pàtó tó dàbí pé ó ṣokùnfà bí gbogbo ẹ ṣe pẹ́ síra wọn. ó pẹ́ gan torí láti 1998 mo lè sọ pé mo ti ń appear lórí stage ṣùgbọ́n ẹ mọ̀ owó ká kọ́kọ́ lọ sórí ẹ̀ straight ó kọ́kọ́ jẹ́ ìṣòro. ṣe bẹ́ẹ̀ ti padà wá ta àwo ní Jerusalem rẹ̀ ti gba dọ́là. ẹ jẹ́ ká fi gbogbo fún Ọlọ́run so àárín yẹn owó ó ṣe òjòrò níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó tó àsìkò mo believe nínú àsìkò láyé tọ́lọ́run bá sọ pé àsìkò nǹkan ti tó ló máa tó ṣeé ṣe ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣàwéjáde jẹ́ two thousand and twelve so lọ́lọ́run tó fún mi ní ìfẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀sìn ti ń kọrin láti nineteen ninety eight. ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá fẹ́ jáde Ọlọ́run á kọ́ máa kúkú èèyàn á máa ṣe èèyàn Hmm. pé kò ń ṣe pé kò lágbára láti pèsè owó yẹn gbà yẹn bọ̀ tó fẹ́ ìwọ tí mo fẹ́ fi hàn fún gbogbo ayé jẹ́ kí n sì ẹ́ jiná so à ń ṣe ìdásà lọ́wọ́ báyìí. inú kòkò àgbo ti ṣèyí ni àbẹ́bẹ́ ẹgẹ ọdán. Ah, inú kòkò tó wà lórí ọ́tà ló ti ṣe èmi jiná pẹ̀lú òróró òróró àti omi omi ìyèrè omi ìyè. ọmọ iṣẹ́ ìsìn nìyí. a kọ̀ fún oríjìnà ni yín ni mí àdúpẹ́ hmm, àdúpẹ́ ó túmọ̀ sí pé ìrí ẹ sọ ìrírí òní pàtó ẹ kàn gé púpùpù ẹ bá ń sọ ìkan pàtó nínú ẹ tẹ́ẹ̀ lè gbàgbé. Ah! ìrírí tí mi ò lè gbàgbé ní pàtó ìyẹn ga díẹ̀ ní ó ó ṣẹlẹ̀ ní twenty fourteen ah mo ń bọ̀ láti ibi iṣẹ́ ìránṣẹ́ kan ní ìdí ìrókò ní ó jẹ́ night so first of the November, eh, the month of November ní àárọ̀ kùtùkùtù báyìí mi ni mo ń drive mọ́tò lọ́jọ́ yẹn Most tí mo drive join yẹn uh, jeep explorer ford so mo wá mo ko àwọn báǹdì mi àtàwọn èèyàn gbà mo wá dé yana pàjá mo kàn mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn ń gbóhùn ni pé kí drop everybody mo wá drop wọn àwọn boys mi gan ni kí a máa ń bọ̀ lẹ́nu lọ́mọdé ẹ má wọrí mo drop wọn mi mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo wá face ọ̀nà àdúgbò mi kò ju thirty minutes lọ i don't know what happen mọ́tò yẹn kàn gbókìtì ìgbà kìíní ìkejì four times. ẹ̀yin lẹ ń kà bí ó ṣe ń gbókìtì. bí mo lè ka méjì ṣùgbọ́n gbogbo méjì tó kù yẹn tó fi pé mẹ́rin ọ̀nà mi ti jìnnà. ẹ ẹ ṣáàdìbò lẹwà. àìmọ wà ní ibi tí mo wà ní ìmọ̀ àdírẹ́sì ẹ̀ mi lè júwe ẹ̀ <laughs> so àwọn tó ń ṣe evangelism ní títì ìjọ yẹn náà sọ pé láàárọ̀ láàárọ̀ náà wá ní this man don die don die yẹn lè mí gbọ́ mo ní no i no die <laughs> so náà wá ní kí n jáde wá so wọ́n ah, ṣe ní jáde mò ń wá ibi tí seatbelt wà inú mọ́tò àwọn náà wá náwó láti ta náà wá ẹ̀ṣẹ̀ wá yọ seatbelt yẹn mo wá jáde nǹkan kan ò dẹ̀ ṣe mí ọjọ́ kẹfà ẹ̀ ni mo kọ́ lọ sí Jerusalem. ọjọ́ kẹfà ìgbà tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ni àgbà kan tẹ̀ kọ́kọ́ lọ Jerusalem hmm, ó túmọ̀ sí pé ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró ẹ̀rù ọlọ́run bà mí eh. ẹ̀rù ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. tọ́tù ọ̀rẹ́ ọlọ́run ọba mi tó mọ ọ̀la látòní tó lè júwe àkùkọ adìyẹ nínú ẹ̀yìn mi máa ń sọ fún ọ pé ìwọ nìkan ló mọ òpin láti ìbẹ̀rẹ̀ ibà rẹ bẹ́ẹ̀ bá wà kù wájú kò ní bá yín mm, ẹ̀ ní bá tó bá ń bọ̀ lẹ́yìn yín kò ní bá yín. Ah, ẹ̀yin olólùfẹ́ ètò yìí mm, à ń bá kinní à ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ tún jẹ́ ń lọ tọ́jú wọn díẹ̀ sàrílẹ̀ rẹ̀ <laughs> ẹ jẹ́ lọ tọ́jú àlejò ah, fún tọ́lọ́run ṣe ó yẹ kán mu omi tútù àbí kílẹ̀ rọ̀ nǹkan mọ̀mí tútù lọ́dà ọbaayọ ṣé ẹ mọ̀mí tútù ẹ mọ̀mí tútù ẹ jẹ́ ń lọ fún ọlọ́mí tútù mu torí onígbàgbọ́ ni wọ́n wọ́n gbọ́dọ̀ mú kọjá omi tútù <laughs> bẹ́ẹ̀ ni hmm? ẹ ti fẹ́ dìde kílẹ̀ fẹ́ dìde fún wọ́n tọ́ fún yín pé orí ètò bọ́bẹ̀ tó láṣìwà ó ń lọ ẹ gbọ́dọ̀ dìde ẹ má gbọ́dọ̀ dìde à ń bọ̀.